big on. ẹ fẹ́lẹ́ bá mi dárúkọ yín fáwọn tó ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. orúkọ mi ni mrs idris aishat. láti bolẹ̀ ti wá sí our garden lónìí mà. from uh, ministry of works. ní ìpínlẹ̀ kwara àbí tọ̀yọ́. Eh, kwara state. ẹjọ́ máa kí ni kọ́tẹ́ wá ṣe lọ́wọ́ garden lónìí. mo wá bá mo wá yẹ mo wá yẹ ààrẹ mr kola mo wá yẹ wọn sí because he is a very nice person èèyàn dáadáa ni wọn láì tiẹ̀ tí ì sọ pé kẹ́ ẹ sọ ẹni tí bọ̀dá Kọ́lá jẹ́ ẹ tiẹ̀ ti ń sọ already ẹ bá mi túbọ̀ sọ díẹ̀ sí i who is Mr. Kola Ọlátúnjí. Mr. Kola is a very nice wonderful person téèyàn need láti meet kò ń ṣe ẹni tó jẹ pé èèyàn máa ma juwọ́ kí lókèrè èèyàn gidi téèyàn gbúdọ̀ sún mọ́ ni èèyàn dáadáa kọ́lọ́run túmọ̀ bá bùkún wọn sí dáadáa. lórí ọjọ́ ìbí tó ń ṣe àti pàápàá ìkójáde kézẹ̀tì tí wọ́n pè ní ìràwọ̀ ẹ̀dá ìgbàgbọ́ Yorùbá nípa ìràwọ̀ ẹ̀dá kí ni nǹkan tẹ́ ẹ lè sọ sí hmm, nǹkan tí mo kàn ní láti sọ ni pé there are lots of things tí tó deep gan nípa ayé táwọn téèyàn tí ò bá lójú tí ò.